balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ̀gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹṣẹ yọ oorun ṣoorun ṣàní ìfẹsẹ̀ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm akukọ kiri ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá yóò kàn wá. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. Sunday àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́. nínú oṣù karùn-ún twenty twenty two olúwa ó mà ṣe o. Fresh FM Ìbàdàn lẹ́tí ń gbọ́ mi one zero oh five point nine FM wákàtí kan pẹ̀lú Ọlọ́run an hour with God torí ìrìn àjò tá a fẹ́ rìn torí àlejò mi Evangelist David Kunle Adesina bàbá ti wà nínú ilé láti iléeṣẹ́ ìránṣẹ́ Gospel Light Outreach Worldwide Glo Ìbàdàn glow yẹn ni gospel light outreach worldwide glow nìbàdàn ó yá ẹ jẹ́ ká lọ gbàdúrà ṣe é ṣá mọ̀ ohun tá a sinmi lé orúkọ ńlá dáre power of praise. orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run gbogbo àgbáyé adúpẹ́ àyìn ológo olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ó bá wa rìnrìn àjò ògbólógbò oṣù ni ó mú wa la oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin kọjá ó tún mú wa wọnú ìrìn àjò oṣù karùnún láyọ̀ àtàlàáfíà a mà olúwa gba ọpẹ́ alágbára gba ẹ̀yìn ní ti ẹ̀ṣẹ̀ ọba àwọn ọba dáríjì mo á gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì fún gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi pátápátá mo ní bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò oṣù tuntun lẹ́ni lórúkọ jésù oṣù náà yóò kún fún àánú fún yín ẹ tẹ́ ẹ mọ̀ ohun tí oṣù karùn já sí ni ó já sí oṣù oore ọ̀fẹ́ ó já sí oṣù àánú mo wá sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi mo ní àánú tẹ́ ò ṣiṣẹ́ fún lórúkọ jésù mo la yànjẹ́ fún yín ẹ gbédè tí mo pè ní àánú tẹ́ ò ṣiṣẹ́ fún létí adágún bẹ́sáìdà rírú omi nígbà tá a bá ti rú omi wọ́n á wọlé síbẹ̀ ṣùgbọ́n níbi tí ọkùnrin yẹn dúró sí níbẹ̀ ni àánú ti lọ bá mo sọ lórúkọ Jésù Kristi láti ìbẹ̀rẹ̀ oṣù yìí parí oṣù yìí mo sọ lórúkọ Jésù àánú èyí tó ṣiṣẹ́ fún lórúkọ Jésù mo la yànde ẹ̀ fún ẹ jẹ́ n tún lo Yorùbá mi ìbóyó tiẹ̀ máa yí àánú èyí tí ò tọ́ sí ẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní àánú èyí tí ò tọ́ sí ẹ lórúkọ Jésù mo la yànde ẹ̀ fún ẹ àbẹ́ẹ̀ rí ni àánú àánú tí ò tọ́ sí dávidi ni dávidi ń jẹ ní gbogbo ìrìn àjò dávidi ẹjẹ̀ ti ẹ̀mú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ránṣẹ́ sí ni kò tiẹ̀ yẹ láti fi jọba òun ló kéré jù àbẹ́ẹ̀ rí lójú ogun ní bóyá pa gòláyàtì òun kọ́ ló pa gòláyàtì ọwọ́ ọlọ́run ló pa gòláyàtì ká ní ọlọ́run fẹ́ pa gòláyàtì kí dávidi tó dé á ti pa ṣùgbọ́n ó kọ̀ ọ̀ra yàǹda àánú èyí tí ò tọ́ sí fún mo wá sọ lórúkọ jésù ní gbogbo ìrìn àjò rẹ nínú oṣù yìí àánú tí ò tọ́ sí ẹ lórúkọ orúkọ jésù kristi ti násẹ̀tì mo la gbélé ẹ lọ́wọ́ abẹ́ẹ̀ rí bí gbogbo ìtàn solomoni bó ṣe lọ ni nígbà tí ọlọ́run tún wá máa ṣe àwọn ọmọ tí ó jẹ́ pa afẹ́yà wọn níṣu lọ́kà títàn ìyá wọn dá àwọn gan wọn tó wá tọ́ sórí àga yẹn ṣùgbọ́n àánú èyí tí ò tọ́ sí Sólómọ́nì òun la gbélé lọ́wọ́ mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àánú èyí tí ò tọ́ sí ẹ táyà máa wò pé you of all people mo ní nínú oṣù yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní Ọlọ́run yànde ẹ̀ fún ẹ jẹ́ n tún lo Yorùbá mi àánú ètò ju ẹ lọ tí wọ́n gan awora rẹ tí wàá dúró wájú mìíràn pé ṣé èmi náà àbí kì í ṣe mi lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ lórúkọ ẹ̀mí mọ́ ní oṣù tó wọnú ẹ̀ yìí lórúkọ Jésù àánú tó jù ẹ lọ mo la yànde ẹ fún ẹ ẹ wá gbọ́ àánú tó jù yàn lọ máa ń sọ yàn di ní ńlá ni àánú tí yóò sọ ẹ di ní ńlá àánú tí yóò tu àga rẹ pẹ̀lú àwọn èèyàn ńlá o ò rí nígbà tí ọwọ́ àánú yẹn bá ti sọ̀kalẹ̀ ó ló mú tálákà láti inú ẹrọ̀fọ̀ ó ló gbé jókòó pẹ̀lú àwọn ọmọ aládé mo kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ lórúkọ Jésù àánú tí yóò tu àga rẹ pẹ̀lú àwọn èèyàn gíga nínú oṣù karùn-ún yìí lórúkọ Jésù Kristi Kristi ti Násárẹ́tì mo la yànda ẹ̀ fún ẹ ẹ wá gbọ́ gbogbo ẹ̀yàn gbogbo tẹ́ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé mo ní àánú tẹ́ ẹ̀ nílé dúpẹ́ ẹ̀tàn títí láéláé àánú tí àtọmọdọ́mọ yín máa máa dúpẹ́ tí wọ́n máa sọ pé ní May twenty twenty two ni Ọlọ́run ṣàánú fún bàbá wa táwọn àtìrandínà máa sọ pé a kà nínú ìtàn pé ní May twenty twenty two pé àánú dìde fún ìdílé wa lórúkọ Jésù mo la yànda fún ẹ bẹ́ẹ̀ ló máa rí àárín ìwà àtọlọ́run ò dàrú o ìgbàkigbà tí Kristi bá dé àti ìwà tèmi a ó jọ bá Kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmín. mo tún kí wa káàbọ̀ padà. ẹ mọ̀ pé mo ti ń sọ ẹ̀dẹ̀ tí ń gbóhùn àlejò mi láti bẹ̀rẹ̀ ètò yìí evangelist David Kunle Adesina láti iléeṣẹ́ ìránṣẹ́ Gospel Light Outreach Worldwide tó ń pè ní Glow Interdenominational Ministry. ohun tá a sọ̀rọ̀ lé lórí mi ò kọ́ mọ ohun tó kọ̀ ṣẹlẹ̀ tí ẹ̀kọ́ yẹn kọ̀ fẹ́ dànù kò tiẹ̀ lè sí ẹni tó wá before eighties early nineties kò sọgbọ́n tó fẹ́ dá sí tí wàá ní òdìdé àbí o gba Jésù àbò dàtúnbí tó o ní kọ́ ẹ̀kọ́ nípa ọkàn mi ò mọ ibi tí o ti lè dàtúnbí káàkiri gbogbo àgbáyé kó tó di pé a máa lọ nínú ẹ̀kọ́ nípa ọkàn yẹn tí àwọn bàbá wa evangelist david kunle adesina tó jẹ́ pé ojú òpó tí ọlọ́run pè wọ́n sí gangan nìyẹn mo fẹ́ ká tiẹ̀ lọ tún ìtàn yẹn ṣé àwọn gan-an lọ́kọ̀ ẹ̀kọ́ nípa ọkàn yẹn àbí báwo ni ẹ̀kọ́ nípa ọkàn yẹn báwo ló ṣe jẹ́ evangelist David Kunle Adesina lẹ́ǹkan sí ẹ kí àwọn èèyàn wa nílé. mo kí gbogbo àwọn olùgbọ́ wa níbi gbogbo tí a ti ń gbọ́ wa lórí ìkànnì yìí ní àkókò yìí àdúrà mi ni pé ilé iṣẹ́ yìí tí Ọlọ́run gbé kalẹ̀ láti máa sọ ìhìnrere Kristi di gbígbòòrò àti láti máa gbé orí àwọn iléeṣẹ́ gbogbo sókè Ọlọ́run á jẹ́ kí iléeṣẹ́ yìí kó máa tẹ̀síwájú. àmín. àkókò tí a sì máa lò pẹ̀lú gbogbo àwọn olùgbọ́ wa náà mo ní ìgbàgbọ́ nínú Jésù pé yóò ṣe wọn ní rere. àmín ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ nípa ìtàn nípa ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn torí nígbà táwa ń kékeré a ti máa rí tí wọ́n máa yà á mú àrò lọ́wọ́ wọ́n á ya èṣù wọ́n á ya àwọn ẹranko ọkàn èèyàn kò sí ni pé discipleship kò sí tó ò ní í ṣe báwo ni ìgbà wo gan ni ó wá ta lẹni tí ọlọ́run lò láti lè mú un wá àbí báwo ta lọ́lọ́run fún ní ìmísí ẹ̀kọ́ yẹn ká tó wá lọ nínú ẹ̀kọ́ ọkàn èèyàn yẹn mo ti mọ̀ á lè kò sí kó má di ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ mọ àtúpalẹ̀ nípa ẹ̀kọ́ nípa ọkàn èèyàn yẹn. ẹ ṣe èmi náà dé inú Kristi bá ẹ̀kọ́ yìí ni ẹ ṣùgbọ́n nípa ìdàgbàsókè mi nínú ẹ̀ ó jẹ́ kí n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí nínú èyí tí ọlọ́run sì fi lé mi lọ́wọ́ wípé nínú ara Kristi lónìí o ẹ̀kọ́ yìí ò gbọ́dọ̀ kú mo ń láti máa gbé láti ibì kan dé èkejì yálà láti inú ìjọ dé inú ìjọ ni o tàbí láti fi wàásù ní ìta gbangba láti mú kí àwọn ènìyàn kan lè mọ kí ni pàtàkì ọ̀rọ̀ ọkàn ènìyàn jẹ́ níwájú ọlọ́run ẹ̀kọ́ yìí kì í ṣe ẹ̀kọ́ mi èmi náà dénú gbàgbọ́ bá ni ṣùgbọ́n nínú ìwádìí mi mo rí pé láti ọdún seventeen thirty two ni wọ́n kọ́kọ́ gbé ìfihàn ẹ̀kọ́ yìí jáde lọ́n lọ́n bẹ́ẹ̀ ni hmm. ní èdè faransé ṣùgbọ́n ní ọdún nineteen twenty nine nineteen twenty nine ni ìránṣẹ́ ọlọ́run kan tí à ń pè ní J.R. Geswind ni ó tún kọ tó kọ́ ní èdè gẹ̀ẹ́sì fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn pàápàá ní ilẹ̀ àwa aláwọ̀ dúdú ilẹ̀ áfíríkà so láti ìgbà yẹn ló ti wà tí wọ́n sì ti tú sí wọ́n ti tú ẹ̀kọ́ yẹn sí èdè tó lé ní igba over two hundred languages káàkiri gbogbo àgbáyé so tá a bá wo ọdún yẹn sísìn ẹ ó ti yọkàndínlẹ́bí ọdún mẹ́wàá ó ní bí ọdún mẹ́wàá sí ọ̀ọ́dúnrún ọdún tí ẹ̀kọ́ yẹn ti wà tí wọ́n sì ń lò láti ẹ orílẹ̀-èdè kan dé èkejì láti ẹ̀yà kan dé èkejì láti èdè kan dé èkejì tó sì ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn padà sí ọ̀nà Ọlọ́run. Hmm. so kì í ṣọ̀rọ̀ àná kì í ṣèjẹta rárá. rárá o ó ti wà tipẹ́tipẹ́ àwa náà délé ayé bá ni. Hmm. Fresh FM lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé a ti yé ogbó àwọn bàbá bàbá nínú ìgbàgbọ́ ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn ó yá dádì ẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan tó mo rí pé ó ní ìpele bí ìpele ó jẹun tó dùn mí tá a lè ṣe àwòrán rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé báwọn bàbá bá ṣe ń ṣàlàyé àwòrán rẹ̀ yóò máa wà nínú ọkàn wa. ẹ pàtàkì ẹ̀kọ́ yìí ó kọ́kọ́ fẹ́ kí ó yé wa èròǹgbà ẹ̀ nínú ìwádìí mi ó pín sí ọ̀nà mẹ́rin àkọ́kọ́ yóò jẹ́ kí gbogbo ẹnì kọ̀ọ̀kan ṣe tó bá fẹ́ràn ọlọ́run yóò jẹ́ kó mọ bí ọkàn rẹ̀ ṣe rí níwájú ọlọ́run torí eh, bíbélì náà ló sọ fún wa pé ènìyàn ń wo ojú ọlọ́run ń wo ọkàn. Eh, olúkúlùkù ó mọ bí ọkàn rẹ̀ ṣe rí níwájú ọlọ́run àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ẹ eh, yóò jẹ́ kí onígbàgbọ́ kọ̀ọ̀kan mọ ibi tó bá ìrìn àjò ayé rẹ̀ dé kó sì lè ṣe àtúnṣe tó bá yẹ ìyẹn nípa ti ẹ̀mí èròǹgbà kẹta ni yóò jẹ́ kí ẹni tí òye ẹ̀kọ́ yìí bá yé gẹ́gẹ́ bó ṣe yé mi náà láti fi lè kọ́ ẹlòmíràn kí wọ́n lè kúrò nínú òkùnkùn wá sí inú ìmọ́lẹ̀ ìjọba ọlọ́run ẹ̀kẹrin tó wá ṣe pàtàkì jù ó ní pé yóò jẹ́ kí olúkúlùkù ènìyàn múra sílẹ̀ yálà fún ọjọ́ ikú tàbí bíbọ̀ jésù eléyìí lè ṣẹlẹ̀ nígbàkigbà ó kó mẹ́rin tí ẹ̀kọ́ náà tí ó dúró lé lórí. ṣẹ̀dẹ̀ rò pé yóò rọrùn láti lè kọ́ ẹ̀kọ́ yìí láìsí àwòrán torí ńgbà tí wọ́n kọ́ àwa pẹ̀lú àwòrán ni. ẹ wẹ́ yóò àwọn tí wọ́n bá fi ara balẹ̀ láti gbọ́ yóò yé wọn dé kókó kan ṣùgbọ́n ó máa ń ṣe ìrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn bá ń wò ó bí a ṣe ń ṣàlàyé rẹ̀ nínú àwòrán yẹn torí pé ó jẹ́ ìfihàn ńlá tí Ọlọ́run fi fún arákùnrin ìyẹ̀rìnsẹ́ Ọlọ́run Gesswend ó yẹ jẹ́ ká mú abala àkọ́kọ́. ẹ àkọ́kọ́ ọbẹ̀ tí a ń láti mú torí pé lérèfé lérèfé la ó mu a ò ní lè ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé ẹ̀kọ́ ìfúnra rẹ̀ gan nígbà tí wọ́n kọ́ èmi wọ́n kọ́ mi fún bí odidi oṣù mẹ́ta. oṣù mẹ́ta. bẹ́ẹ̀ ni hmm. nítorí pé ìpele ìpele ni ṣùgbọ́n ní ìsìn tó bá pẹ́ a bá fẹ́ kọ́ tí ó yé èèyàn dé kókó tí ó fi lè kọ́ ẹlòmíràn á lọ́jọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin lẹ fi ń kọ́ èèyàn tí èèyàn náà fi lè kọ́ ẹlòmíràn. láti lo wákàtí méjì méjì lọ́jọ́ kọ̀ọ̀kan ó kéré pin so ní orí programu yìí sìn ẹ̀ á kàn mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ káwọn yẹn kàn lè fi ní òye nǹkan tá à ń sapá láti sọ ni. àná àwọn tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti gbàgbé ìyẹn atúru sókè ìrántí ó yẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan. àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ò yí padà ọ̀pọ̀lọpọ̀ ni ẹ máa sọ pé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ àtijọ́ ni ẹ̀kọ́ bó ti jẹ́ ẹ̀kọ́ àtijọ́ tó gbogbo àwọn onígbàgbọ́ ọ̀gbàlódé ń sìn ló jẹ́ pé ó ṣe àjòjì sí wọn torí àwọn ò sí ní ìgbà àwọn àwọn seventies eighties so gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ láwọn nineties títí di àkókò yìí ẹ̀kọ́ yìí kò yé wọn àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yìí ó ní pé nígbà tí Ọlọ́run dá ènìyàn níbẹ̀rẹ̀ ọlọ́run dá ènìyàn ní pípé àkọsílẹ̀ ọlọ́run ó jẹ́ ká mọ̀ yẹn bẹ́ẹ̀ dábàá ka ìwé Genesis orí kìíní àti orí kejì àti orí kẹta yóò ṣàlàyé bí ẹ̀ṣẹ̀ ṣe wọ inú ayé láti pàṣẹ Ádámù àti Éfà késù kó tó di pé èṣù wá tàn wọ́n jẹ ìgbà tésù tàn wọ́n jẹ ó ní ọkàn wọn burú torí pé ẹ̀ṣẹ̀ wọ inú ọkàn ènìyàn nígbà tí ẹ̀ṣẹ̀ sì ti wọ inú ọkàn àwọn tí ọlọ́run kọ́kọ́ dá ìdí ẹ̀ gbogbo ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí obìnrin bá ti lóyún ẹ̀ṣẹ̀ ti wà nínú ọmọ tó wà nínú ẹ̀ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà lámọ irú n tó fẹ́ yà tí ó mọ̀ hu oríṣiríṣi ìwà ọ̀pọ̀ nǹkan tí àwọn èèyàn ń ṣe lẹ́nìí wọn ò mọ̀ pé ó ti wà nínú ìṣẹ̀dá wọn tó kàn ń farahàn wọn ṣe ń dàgbà ni ẹ rí i pé tí obìnrin bá lóyún tí ó bá ṣẹ̀ṣẹ̀ lóyún obìnrin tí ò lóyún rí a kàn sáré pé nǹkan kábẹ̀sì ní sọ kúlú nínú ilẹ̀ àwọn olóyìnbó fi máa ń sọ wípé life begins from the heartbeat tí nǹkan kan ò bá tí ì máa ṣe kúlúkúlú nínú obìnrin kò lè mọ̀ bóyá nǹkan kan bẹ́ẹ̀ nù òun àbí nǹkan kan ò sí nù òun ṣùgbọ́n ọkàn tí ènìyàn ti bẹ̀rẹ̀ yẹn àtòun àtẹ̀sẹ̀ oníwọ́jọ bẹ̀rẹ̀ tí wọ́n sì mọ dàgbà pọ̀ so bó wá ṣe ń dàgbà náà ni ẹ̀ṣẹ̀ inú rẹ̀ náà yóò mọ dàgbà. ló ń dàgbà pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ nípa ọkàn èèyàn ni à ń ṣiṣẹ́ lé lórí àlejò mi ní evangelist David Kunle Adesina láti Gospel Light Outreach Worldwide Glow International Ministry GLOW Gospel Light Outreach Worldwide bàbá mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú. ẹ nígbà tí ènìyàn bá ń dàgbà ẹ̀ṣẹ̀ tó wà nínú ẹ̀ yóò mọ tó wà nínú ọkàn ẹ̀ yóò mọ dàgbà pẹ̀lú ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ ẹ ọkàn ẹlẹ́ṣẹ̀ ó kún fún òkùnkùn nítorí pé ní kété tí ènìyàn bá ti wọ inú ìyá rẹ̀ tó bí ẹ̀ṣẹ̀ yẹn náà ti wọ inú ọ̀nà ó dẹ̀ ti spread ó ti gba gbogbo inú ọkàn ẹ̀ so inú òkùnkùn ni ọkàn ẹlẹ́ṣẹ̀ wà títí tí a ó fi bí ìdí ẹ̀ nìyẹn tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run ní ọkàn èèyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ ó sì burú jáì búburú yẹn ní òkùnkùn tí ó wà nínú ọkàn ènìyàn tó yẹ pé Ọlọ́run nìkan ló lè mọ̀ ńgbà míì gan-an ẹni tó ní ọkàn gan ó lè mọ̀mọ́ ìdí ẹ̀ tó ń fi ṣe àwọn nǹkan tó ń ṣe nítorí pé ọlọ́run nìkan ló máa ń ṣe àwárí ọkàn ènìyàn gẹ́gẹ́ bí ìwé Jeremáyọ̀ orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án gẹ́gẹ́ bí ó ti sọ fún wa ìdí ẹ̀ nìyẹn nígbà tí òye bá yé èèyàn ó ní ọ̀rọ̀ ọlọ́run fi kọ́ wa wípé gbogbo tí ó bá gbà yàn ni kí èèyàn ó ṣe láti pa ọkàn rẹ̀ mọ́ kí ohun búburú kí ẹ̀ṣẹ̀ kó má bàa padà wá sínú ẹ̀ nítorí pé láti inú ọkàn ènìyàn ó ní orísun ìyè tá à ń pè ní orísun ìṣẹ̀dá òun ló ti wá ìyẹn wà nínú ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ síwájú sí nínú ẹ̀kọ́ Jésù nípa ọkàn ènìyàn ó jẹ́ ká mọ̀ wípé ẹ ohun tó ń sọ ènìyàn di aláìmọ́ tá a fi mọ̀ pé lágbájá yìí aláìmọ́ ni láti inú ọkàn ẹ̀ ló ti ló ti máa ń bẹ̀rẹ̀ ìwé Mark orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún sí ìkẹtàlélógún níbẹ̀ ni Jésù sọ yìí ohun tí ó ń ti inú ènìyàn jáde ló ń sọ ènìyàn di aláìmọ́ nítorí pé láti inú ọkàn ènìyàn ni èrò búburú ti jáde wá panṣágà ni o àgbèrè ni o ìpànìyàn ni o olè ni o ojúkòkòrò ni o ìwà búburú ni o ìtànjẹ ni o ìwà wọ̀bìà ni o ojú búburú ni o ìsọ̀rọ̀ ni o ìgbéraga ni o ìwà wèrè ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Jésù ní láti inú ọkàn ènìyàn ni nǹkan yìí ti nǹkan búburú wọ̀nyí ti ń jáde wá tó sì ń sọ ọ́ ènìyàn di aláìmọ̀ so ọ̀kan nínú pàtàkì ẹ̀kọ́ tí Jésù kọ́ wa nípa ọkàn ènìyàn ò nìyẹn ẹ mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé ẹ irúgbìn ẹ̀ṣẹ̀ ó ti wà nù ènìyàn látìgbà tó ti wà ní kékeré ìwé Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún a lè rí ìfìdímúlẹ̀ ń bẹ̀ bákan náà ó wá jẹ́ ká mọ̀ wípé agbára tí ó ń darí ọkàn ènìyàn tàbí tó ń jagun ní ọkàn ènìyàn ó pín sí méjì nítorí pé nígbà tí ọlọ́run ti dá ènìyàn ní àwòrán rẹ̀ ní àtètèkọ́ṣe ọlọ́run ò fi ènìyàn lẹ̀ nítorí pé ènìyàn jẹ́ àwòrán rẹ̀ ìdí ẹ̀ tó yẹ pé èṣù náà tó náà wá gbogbo ọ̀nà láti rí pé òkùnkùn ẹ̀ṣẹ̀ tó mú òkùnkùn wá ó wọnú ènìyàn ó náà fi ọkàn ènìyàn lẹ̀ ọlọ́run ò sì fẹ́ fi ènìyàn lẹ̀ nítorí pé ó dá ní àwòrán rẹ̀ ènìyàn tí ọlọ́run dá ní àwòrán rẹ̀ èṣù mọ̀ọ́mọ̀ọ́mọ̀ sọ pé sáwòrán ẹ̀ lọ́ọ́ àwòrán rẹ̀ lọ́ọ́ àwòbí tó gbà so ó ń wá gbogbo ọ̀nà láti rí i pé ó ń gba ọkàn ènìyàn sọ́dọ̀ ara rẹ̀ nítorí pé ó ṣe àṣeyọrí lákọ̀ọ́kọ́ nígbà tó fi lè tan Ádámù so ó tún fẹ́ ṣe àṣeyọrí lórí gbogbo ènìyàn títí dé òpin ni ó fi jẹ́ pé agbára méjì tó ń tó ń tó ń tó ń darí ọkàn ènìyàn tàbí tó ń jìjà gbùdù láti gba ọkàn ènìyàn láti jọba ńbẹ̀ ó ní agbára Ọlọ́run àti agbára èṣù tá a lè fi wé agbára ìmọ́lẹ̀ àti ti òkùnkùn ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ eléyìí wípé nípa ìṣẹ̀dá agbára òkùnkùn ti wà nú ènìyàn nípa ẹ̀ṣẹ̀ tó ti jogún láti pàṣẹ baba ńlá wa ádámù àti ẹ̀yà ńlá wa éfà so tí ọmọdé ò bá rí ènìyàn tọ́ láìsí ìtọ́ni ntí ọmọ dàgbà tí ó yà ní tèṣù torí pé ọ̀rẹ́dì òkùnkùn ti wà nínú ẹ̀ so ìjẹrẹbáyọ̀ orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún ó fìdí ẹ̀ múlẹ̀ bákan náà ìwé àìsàyà orí kọkàndínní ọgọ́ta that is àìsà forty nine ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti Galatia orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àwọn tó fìdí ẹ̀ múlẹ̀ ni pé tí ọmọ ọba rí ènìyàn tọ́ láti ìgbà tó ti wà nínú oyún débi ìgbà tá a bí láti tọ́ sí ọ̀nà Ọlọ́run nípa àdúrà nípa nípa bí àwa gan ṣe ń hùwà gẹ́gẹ́ bí òbí nípa kíkọ́ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tèṣù ni ó yà. mo tiẹ̀ lápẹẹrẹ kan tí mo máa ń bi àwọn èèyàn bíi tí mo bá ti lọ wàásù màá sọ pé ta ni ò jẹran jẹrí nínú ọbẹ̀ kó nawọ́ sókè ìbéèrè tí máa béèrè ni pé ta ló kọ́ ẹ bọ́ ṣe ń jẹran jẹ pé bọ́ ṣe ń jẹran jẹ rè èèyàn kọ̀ bára ẹ̀ níbẹ̀ tí ìbá ṣe wípé ọlọ́run kọ̀ ràn yàn lọ́wọ́ ohun tó wà máa ń yà mí lẹ́nu ni pé yàtọ̀ sáwọn ọmọ ọ̀sìn gbogbo àwọn màmá yẹn tí mo bá béèrè pé ta ni ò jí ẹran jẹ rí nínú ọbẹ̀ ẹnìkan kan ò ní sọ gbogbo èèyàn pátápátá ló ló pass through kíláàsì èṣù yẹn so èṣù gan ló kọ́kọ́ máa tọ́ èèyàn tí ìbá ṣe pé èèyàn fi ara ẹ̀ fún ìdílé ìgbàgbọ́ àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ìwà búburú la máa lọ torí pé nínú ọkàn nínú ẹ̀jẹ̀ rẹ̀ òun ló ti wà mo kọ̀fin yẹn tún tún tàn mọ́lẹ̀ sí ni ẹ tẹ̀síwájú dájì. bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ò la irú ìpele yẹn kọjá nítorí pé tí èṣù ní ènìyàn látìgbà tí èèyàn ti dẹ́ṣẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nípasẹ̀ Ádámù àti Éfà ẹ ìwé Psalm fifty eight Psalm orí kejìdínlọ́gọ́ta ẹsẹ̀ kẹta ó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ọmọ ọmọ búburú ó ti ṣìnà láti inú ìyá rẹ̀ so ó ní tí wọ́n bá ti ń dàgbà ó ní wọ́n á máa ṣe iṣẹ́ ibi wọ́n á máa hùwà ibi ẹ rí i pé ọmọ kékeré tó bá ṣe nǹkan tí ò dáa ọmọ kékeré tí ò ju ọmọ ọdún méjì ọmọ ọdún méjì àbọ̀ bá ní kó bẹ́yẹn ó lè mọ ìyàká sí yín ó lè mọ sọ ìjìká nítorí pé òkùnkùn ẹ̀ṣẹ̀ yẹn ó ti wà nínú ọkàn rẹ̀ bó ṣe ń dàgbà bẹ́ẹ̀ náà ni yóò máa dàgbà pẹ̀lú ẹ̀ ìwé orí kejìlé ní ogún ẹsẹ̀ ìkẹjọ ó ní ká tọ́ ọmọ wa ní ọ̀nà tí ó tọ́ nígbà tó bá dàgbà tán kò ní í yà kúrò nínú ẹ̀ so àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń bímọ àwa tá pàápàá ẹ̀yin ẹ̀yin ọ̀dọ́ tàbí ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń gbéyàwó tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bímọ àǹfààní nìyí fún ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ọlọ́run o láti lè mọ̀ wípé ẹni láti máa ẹ fi ọwọ́ yín lé oyún tó ń bẹ́nu yín kẹ́ ẹ mọ́ gbàdúrà kẹ́ ẹ mọ́ sọ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sí i kí ó má bàa di pé ìṣẹ̀dá ẹ̀ṣẹ̀ tó ti jogún láti ìpilẹ̀ṣẹ̀ yẹn oní òwà jọba nínú ayé ẹ̀ tí ó wàá dàgbà tí ó bẹ̀rẹ̀ sí ní ya ìyàkuyà ọmọ wa ò ní pa wá lẹ́kún lórúkọ Jésù. àmín mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ a máa rántí sunday school ngbà yẹn bible study gbogbo àwọn nǹkan tó fi kọ́ wa rè àwa mọ̀rú afẹ́fẹ́ tó gbé gbogbo àwọn ẹ̀kọ́ ìṣẹ́gbẹ́ kan. ó yá bàbá evangelist david kunle adesina ẹ tẹ̀síwájú sá. afẹ́fẹ́ tó gbé ẹ̀kọ́ ìkúrò lóde òun náà ni afẹ́fẹ́ tó fẹ́ káwọn èèyàn ó lọ sí ọ̀run àpáàdì káwọn èèyàn ó lọ sí ọ̀run ìgbé àwọn nǹkan tí ò ṣe pàtàkì òun làwọn èèyàn ń kà sí nítorí pé ohun tó ṣe pàtàkì jù tí a fi ń sin ọlọ́run tàbí tí a fi ń tẹ̀lé jésù tá a fi ń ka ọ̀rọ̀ ọlọ́run tá a fi ń wàásù ó ní kí àwọn ènìyàn ó lè dé ìjọba ọlọ́run lẹ́yìn ayé yìí torí a ti mọ̀ wípé ayé yìí fún ìgbà díẹ̀ ní pátápátá ìkẹyìn ó one twenty years or one fifty but nígbà tí ó bá fi dàgbà yẹn tí ó bá fi débẹ̀ yẹn gan ayé ó ti sú onítọ̀hún so afẹ́fẹ́ tí èṣù fẹ́ wá tó gbé ẹ̀kọ́ yẹn kúrò táwọn kan fi ń pè ní old school afẹ́fẹ́ tó fẹ́ káwọn èèyàn ó ṣègbè kí wọ́n mọ̀ máa sí rí ìjìnlẹ̀ tí ń bẹ lábẹ́ ẹ̀ṣẹ̀ tó ń jọba nínú ọkàn ènìyàn ni. ó yẹ jẹ́ ká tẹ̀síwájú mo inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń mú lẹ́yọ kọ̀ọ̀kan yẹn. ẹ náà nínú ọkàn ènìyàn ẹ àwòrán yẹn àwòrán tó wà ń bẹ ó fi oríṣiríṣi àwọn irúgbìn tó ti wà nínú ọkàn ọmọdé tó wá hù jáde tá wá rí nǹkan tó dúró fún ó ó fi hàn nínú àwòrán yẹn ẹ akọ nta kọ́kọ́ ṣàkíyèsí ni pé ẹni tó ní ọkàn yẹn ojú ẹ pọn ó sì burẹ́wà ojú rẹ̀ ọ̀fà yẹn mọ́ra rárá àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé inú ọkàn rẹ̀ ó kún fún òkùnkùn nínú ọkàn òkùnkùn yẹn a wá rí oríṣiríṣi àwọn ẹranko bíi méje àwọn ẹranko yẹn ńlá ló dúró fún ló dàbí aṣojú fún gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ń dánú ayé pátápátá àwọn méje ni torí pé bá ní ká máa ka ẹsẹ̀ téèyàn ń dá kí wọ́n máa eh, illustrate ẹ̀ lọ́kọ̀ọ̀kan kò ní gba ọkàn èèyàn so wọ́n fi méje yẹn ṣe eh, bí àpẹẹrẹ àbí aṣojú. ṣé wàá rí méje yẹn ni màá fún yín láǹfààní láti sọ̀rọ̀ lé lórí lẹ́nìí ẹranko méjèèje so ẹni tó ń wà nulẹ̀ á máa wò pé so tó nǹkan bá ti rí i pé ó jẹyọ nínú ayé òun á máa wò pé ajẹ́pẹ́rú ẹranko yìí ó ń gbé inú òun tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ látòtún mú abala kejì ẹja wa mú ẹranko méjèèje kẹ́ ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan. Um, kí n tó mọ ṣàlàyé àwọn ẹranko yẹn nínú àwòrán tí a máa ń fi ń kọ́ àwọn ènìyàn yìí a rí àwọn àwòrán mìíràn méjì tí ó dúró fún eh, ọlọ́run àti èṣù ní apá ọ̀tún eh, ọkùnrin tó ní ọkàn tó dúdú bọ̀rànbọ̀ràn tí kún fún àwọn ẹranko méje yìí a rí áńgẹ́lì tó tó áńgẹ́lì funfun téèyàn mọ̀ pé áńgẹ́lì mímọ́ ni eléyìí ó dúró lẹ́gbẹ̀ẹ́ etí ọkùnrin yìí ó ń bá a sọ̀rọ̀ bákan náà la rí ẹyẹ àdàbà tí òun náà white ìyẹn ló dúró fún ẹ̀mí mímọ́ ọlọ́run tí ó máa ń wọ inú ènìyàn pẹ̀lú ìmọ́lẹ̀ láti lé òkùnkùn jáde ṣùgbọ́n láàrin gbogbo ọkùnrin tó dúdú rẹ́rẹ́rẹ́ yìí láti rí ẹnìkan tó ga tó ga tó dúró fìrègbọ̀n tó gbé ọkọ̀ dání yẹn ní èṣù tó ń ṣe ìṣàkóso ọkàn gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá láìka irú ẹ̀sìn tí wọ́n ń sìn sí. nínú ọkàn yẹn kankan náà a rí ìràwọ̀ tó dúdú bọ́nákú tó dúró fún ẹ̀rí ọkàn tó ti kú nínú ọkàn ọkùnrin yẹn. bákan náà a tún rí àwòrán ojú tó dúró fún ojú ọlọ́run tó ń rí tó ṣàpẹẹrẹ pé kò sí nǹkan téèyàn rò nínú ọkàn ẹ̀ tàbí nǹkan téèyàn gbèrò láti ṣe tí ojú ọlọ́run tí ò rí even kó tó di pé ó máa ṣe gan. now ní àyíká ọkàn yẹn a wá rí àwọn àwòrán pupa kan tó dúró fún ẹ̀jẹ̀ Jésù tó máa ń wẹ ọkàn ẹlẹ́ṣẹ̀ mọ́ eléyìí tó túmọ̀ sí wípé nígbàkigbà tí ẹlẹ́ṣẹ̀ bá ṣe tán láti ronú tí ò bá tí ì kú o ààyè ìrònúpìwàdà wà ààyè ìdáríjì wà ààyè ìwẹ̀nùmọ́ wà so bá a ṣe mọ ṣàlàyé àwọn ẹranko ìlọ́kọ̀ọ̀kan bó ti wulẹ̀ kí ẹnikẹ́ni ó burú tó àbí bó ti wulẹ̀ kó bàjẹ́ tàbí kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó bó ti wulẹ̀ kí àwọn nǹkan tó ṣe sẹ́yìn kó ti máa jẹ́ aláyà tó pé òun kúkú lọ́rùn àpáàdì ni mo sọ fún ẹ pé torí pé ò tí ì kú ó sì ní àǹfààní sí ìdáríjìn tó bá lè ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ now a wà mú àwọn ẹranko yẹn ní ọ̀kọ̀ọ̀kan àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ ká ṣàlàyé ká tó máa mú àwọn ẹranko yẹn lọ́kọ̀ọ̀kan ní ojú ọkùnrin yẹn tí mo ló burú ẹ̀wà lẹ́ẹ̀kan ojú yẹn pupa o kò fààyàn mọ́ra ó rí ṣùkúṣùkú bí ojú ẹlẹ́ṣẹ̀ ṣe rí nípa tẹ̀mí nìyẹn ojú tó pọ́n yẹn ó túmọ̀ sí ojú ọ̀mùtí àwọn tí wọ́n mu igbó tí wọ́n mu sìgá tí wọ́n mu àwọn ọtí tó ń pa ọtí ọtí tó máa ń pààyàn lára tí ò kì í jẹ́ kéèyàn mọ nǹkan tí èèyàn ń ṣe mọ́ so n tí àwòrán ojú pípọ́n yẹn ohun tó dúró fún ó nìyẹn ọ̀rọ̀ náà sì sọ fún wa wípé àwọn tó bá mu ọtí àmupara wọ́n ń ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ó lè jẹ́ ọkùnrin o ó lè jẹ́ obìnrin o tí yẹn bá ti ń mọtí bíà tó ń mọtí líle tó ń mọ ògógóró tó ń da burúkutu tó ń da pọ̀ mọ́ kankan àwọn tí ojú pípọ́n yẹn tó ń ṣàpẹẹrẹ nìyẹn bákan náà ó tó ń ṣàpẹẹrẹ àwọn tí wọ́n ń lo oògùn olóró tó gbayé kan lẹ́nu nǹkan tí ojú pípọ́n yẹn tó ń ṣe àpẹẹrẹ ó nìyẹn àtàbádẹ̀rẹ̀ àpẹẹrẹ àwọn tó yẹ pé wọ́n mọtí nínú bíbélì torí bíbélì ò àwọn tí wọ́n mu ọtí líle nínú bíbélì tó ń pa wọ́n ní tó ti ibẹ̀ jáde ò dáa àyọrísí ẹ̀ náà sì ń bẹ títí dòní torí pé nǹkan tí èṣù ṣe da àwọn nǹkan wọ̀nyí sínú ayé ni pé kó sá lè pa ènìyàn run so bí ènìyàn bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìgbésí ayé ìmọtípara tàbí ìmukúmu tàbí oògùn olóró kó tó di pé èṣù máa pa ẹ́ ó ṣeé ṣe fún ẹ láti ronú pìwàdà jésù lè gbà ẹ́ kúrò nínú ẹ̀ tí wọn náà tó máa di ẹ̀dá tuntun in fact mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé yálà ọtí mímu ni o yálà igbó mímu ni o yálà sìgá mímu ni o tí Jésù ti gbà wọ́n kúrò nígbà tí wọ́n gbọ́ nípa ẹ̀kọ́ yìí tí wọ́n lè fi ọkàn wọn tí wọ́n fi fún Jésù so tí wọn náà ṣe ń gbọ́ ẹ̀ tó o bá jẹ́ ẹni tó mu ọtí àmupara tó o jẹ́ ẹni tó mu gbó tó mu sìgá àwọn nǹkan wọ̀nyí Èṣù ló fi máa ń tàn yàn kò sí àyọrísí kankan ju pé Èṣù fẹ́ rán ọ lọ sí ọ̀run àpáàdì ó fẹ́ rán ọ lọ sí ọ̀run àpáàdì ni ṣùgbọ́n nísìnyí tó wà láyé tó wà láàyè tó bá lè ronúkúwàdà kúrò nínú ẹ̀ ọlọ́run á gbà ẹ̀ á sì dàbí ẹni pé o ti ẹ̀ dẹ́sẹ̀ kankan rí níwájú ọlọ́run ohun tí ní kúkúrú ohun tí ojú pípọ́n yẹn tó dúró fún òun nìyẹn lẹ́yìn ojú pípọ́n tá a bá bọ́ sínú ọkàn ọkùnrin yìí àkọ́kọ́ tá àkọ́kọ́ rí nínú àwọn ẹranko tó wà nínú ọkàn rẹ̀ nínú ọkàn òkùnkùn yẹn ó ní ẹyẹ kan tá à ń pè ní ẹyẹ ọ̀kín ẹyẹ ọ̀kín jẹ́ ẹran tó yẹ pé jẹ́ ẹranko tó jẹ́ pé ó lẹ́wà tí Ọlọ́run dá dáradára so ẹyẹ yẹn ó dúró fún ẹ̀mí ìgbéraga tí ó gbé wọ̀ tó gbé wọ̀ ní àkọ́kọ́ kó tó padà torí pé Bíbélì jẹ́ àmọ̀ nínú ìwé lórí láti ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàdínlógún àti ìwé ìkẹẹ̀ẹ́dógún bákan náà wípé ọlọ́run dá luciferi dáradára ó lẹ́wà ju gbogbo àwọn áńgẹ́lì yòókù lọ ìyẹn ṣáájú kó tó di pé adá ádámù àti éfà o luciferi jẹ́ ẹranko tí ó jẹ́ áńgẹ́lì tí ọlọ́run ó dá ní ẹwà tó ní oríṣiríṣi ẹwà lára ní ẹ̀kúnrẹ́rẹ́ tó yẹ pé kò sí àfiwé rẹ̀ ṣùgbọ́n ọjọ́ kan náà ló kàn wo ara rẹ̀ pé òun lòún dáa tó báyìí ó ní gbogbo oríṣiríṣi òkúta iyebíye pọ̀ lára òun tí gbogbo àwọn áńgẹ́lì yòókù mọ́ wárí fún báyìí ó yẹ kó náà di ọ̀gá ọlọ́run tó òkú ti gbàgbé wípé ẹ̀dá ọwọ́ ọlọ́run lòun so ìdí ẹ̀ nìyẹn tó fi kó ìdá mẹ́ta nínú gbogbo ìdá gbogbo àwọn áńgẹ́lì tí ọlọ́run dá sábẹ́ rẹ̀ ó kó wọn sòdí pé káwọn ó dìtẹ̀ mọ́ ọlọ́run kó náà wá di ọ̀gá ògo jùlọ kọ́ pé gbogbo ẹ̀dá ni ó máa wárí fún òun so ìgbéraga tó wà nínú ẹ̀ yẹn ó ní a fi ṣe àfiwé pẹ̀lú ẹyẹ ọ̀kín tí ọlọ́run dá pẹ̀lú oríṣiríṣi ẹ̀wà tí ọ̀kín bá tú ara rẹ̀ báyìí tẹ́ bá wo ẹ̀wà tó ń bẹ lára ẹ̀ àwa gan mọ̀ pé kò sí ẹyẹ tó lẹ́wà gẹ́gẹ́ bí ẹyẹ ọ̀kín so ẹyẹ yẹn nínú ọkàn ọkùnrin yìí la fi wé ẹ̀mí ìgbéraga tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lénìí so n tà ń sapọ́ láti sọ ni pé ìgbéraga ọ̀dọ̀ sàtánì ló ti bẹ̀rẹ̀ òun ló sì máa ń gbìn sínú ènìyàn síwájú sí ntí àwọn ènìyàn tí wọ́n fi mọ̀ pé wọ́n ní ẹ̀mí ìgbéraga ó ní pé kọ́lọ́hún wo sí wọn lójú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣe okùnfà ìgbéraga nú ayé èèyàn fún àpẹẹrẹ àwọn tó wáyé pé wọ́n jogún ọ̀rọ̀ tó wáyé pé láti ìdílé ọlá ni ẹ ti wá wọ́n máa wo àwọn yòókù bí ẹni pé àbí ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wọn ìgbéraga ni ẹlòmíràn torí pé ó ní owó ó lówó gan tàbí pé ó ní ohun ẹ̀ṣọ́ gbogbo àwọn èèyàn tí ò ní nǹkan yẹn lójú ẹ̀ bí àwọn èèyàn ò jẹ́ nǹkan kan ẹlòmíín torí pé ó wà nípa orí ọ̀fẹ́ ọlọ́run ó wà ní ipò gíga so gbogbo ọmọ yẹn wọn yẹ́sà yẹsà wọ́n mọ̀ wárí fún tó bá ti ń bọ̀ wọ́n ó gba ẹ tó gbé dání wọ́n gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ òun náà wá wú wá máa fẹ̀ nígbà ènìyàn bá ti rí ara rẹ̀ nírú ipò yẹn tí wọ́n bẹ ó ní àṣeyọrí ọmọ ń rò pé tó bá ti rò wípé òun sàn ju gbogbo wọn yòókù lọ pé ìwọ olódo yìí àbí ìwọ tó rí rẹ ò pé ìwọ tó mọ nǹkan ṣe yìí tó wu àwọn yòókù bí ẹni pé ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wọn àti pòun sàn ju wọn lọ ìgbéraga ni ẹ̀mí ìgbéraga ti wà nú ẹ̀ nìyẹn ẹlòmíì torí pé ó jẹ́ olókìkí ó jẹ́ gbajúmọ̀ bóyá akọrin ni o bóyá akéwì ni o bóyá ó ń ṣe nǹkan kankan tó dáa ju ti gbogbo èèyàn lọ tí gbogbo èèyàn fi mọ̀ táwọn olóyìnbó ń pè ní celebrity tóun náà máa wo ajọ́ máa ga ọ máa ga pa bí ẹni pé kò sí èèyàn bí òun ìgbéraga ni ẹ̀mí yẹn ti ń jọba nínú ayé rẹ̀ nìyẹn bákan náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn wọ́n ti pẹ́ ń bẹ̀ wọ́n ti dàgbà wọ́n ti gba oríṣiríṣi oyè tó gbogbo àwọn yòókù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde dípò kí wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n kàn máa fojú wọn pé kí ni wọ́n mọ̀ ń ni wọ́n ti wá ń ló ti wá ta ìgbéraga àmì ìgbéraga nìyẹn bákan náà ẹ ó ní ẹwà ojú èyí tí ẹ àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ obìnrin yẹn Ọlọ́run dá lẹ́wà tó yẹ pé wọ́n fáyìn gan téèyàn bá rí wọn èèyàn mọ̀ pé eléyìí Ọlọ́run ṣiṣẹ́ sí lára àwọn náà sì mọ̀ so irú àwọn tí wọ́n lẹ́wà bẹ́ẹ̀ kò sí kò sí ọkùnrin tí sábà máa jẹ́ nǹkan kan lójú wọn wọ́n kàn wò ó látòkèdè lẹ̀ pé ta ni ó fẹ́ lè ta ni ó fẹ́ lè ta ni nípa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nípa ìgbéraga ẹwà yẹn wọn ò rọkọ fẹ́ títí dòní tẹlomi ò tiẹ̀ rẹ́ni tí o tí o rẹ́ni kankan pé ìgbéraga lọ́mọ ń ti àwọn èèyàn débẹ̀ ẹlòmíì nípa ìgbéraga yẹn tó bá sọ̀rọ̀ burúkú sí àwọn ọkùnrin wọn kàn tá láṣẹ yóò kàn máa ru àmì yẹn káàkiri kò ní mọ̀ pé àṣẹ tí wọ́n ti ta òun ó ń bẹ lára òun kò sí ọkùnrin míì tí ó rí tí ó pè bí ó sì máa bá lọ nìyẹn tí wọ́n fi tí wọ́n fi kú ní pàtàkì jùlọ ẹ̀kan wá wà tó jẹ́ pé ìgbéraga tiwọn nínú òṣì àti àìní ni ó túmọ̀ sí pé kò ń ṣe gbogbo agbéraga ni ẹni ló jẹ́ ní tó lówó ẹlòmíì jẹ́ pé òtòṣì baba ńlá tálákà ni síbẹ̀ nínú tálákà nínú àìní nínú òṣì ẹ̀yẹn yóò tún mọ́ agbéraga tí wọ́n bá ran irú wọn lọ́wọ́ ní eh, kíni kíni kíni kíni ẹ̀ ń sọ eh, eh, olówó èso ọlọ́run àṣírí rẹ̀ lógbó kí ló ṣe fún yẹn tí tí dípò kó dúpẹ́ yóò tún mọ́ gapá yóò tún mọ́ yóò tún mọ́ wúsọ irú àwọn yẹn inú òṣì àti àìní ni èsùmọ́lù wọn pa á sí so àwọn nǹkan tí ìgbéraga tó máa ń sábà máa ń tó máa mú dá nínú ayé èèyàn téèyàn fi mọ̀ pé ò ní ìgbéraga nínú ayé rẹ̀ ó nìyẹn. so ìyẹn la fi àpẹẹrẹ ẹyẹ ọ̀kín. la fi wé. ẹ̀jẹ̀ abomila. Fresh FM lẹ ti ń gbọ́ wa ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn àlejò mi ni evangelist David Kunle Adesina ẹ tẹ̀síwájú sa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì wà lábẹ́ ìgbéraga yẹn fẹ́ pé n tó máa ń yọrí sí náà ni ikú nítorí pé ìdí ẹ̀ tí èṣù fi máa ń gbé ìgbéraga sínú ayé èèyàn ó ní láti sọ èèyàn di ẹni ẹ̀kọ́ níwájú Ọlọ́run ẹsẹ̀ bẹ́ẹ̀lì kan ní ìgbéraga ní síwájú ìparun so ìparun náà ni ìgbéraga máa ń yọrí sí so fún ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí ìgbéraga nínú ọkàn rẹ̀ kó rí i pé èṣù ló ń bẹ lẹ́yìn ẹ̀ àti pé òun láti ronúkúwàdà kúrò nínú ẹ̀ jésù ló sì ń gbà yẹn kúrò nínú ìwà ìgbéraga nínú ẹ̀mí ìgbéraga ó nìkan ní ọ̀nà àbáyọ kúrò nínú ìgbéraga torí pé n tó ṣe láyé náà nìyẹn ó wá gbà wá kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ now nínú ọkàn ọkùnrin yẹn àtúndì ajá ajá àwòrán ajá wà ń bẹ nínú ọkàn òkùnkùn ọkùnrin yìí ajá tó dúró fún ìwà àgbèrè ẹ̀mí àgbèrè ẹ̀mí panṣágà ẹ̀mí ìfipábánilòpọ̀ tí ajá dúró fún yẹn táwọn èèyàn gan bá pè yẹn lájà àwa gan ti mọ tó túmọ̀ sí so gbogbo ẹni tó bá ti ní ṣe pẹ̀lú ìṣekúṣe ìfẹ́kúfẹ́ nínú ayé èèyàn tí ó jẹ́ pé ojú ètí ẹ̀ ti mọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní ajá kò bá àjọkùnrin kò bá àjọbìnrin èṣù lọ́dà máa ń gbin ẹ̀ẹ́dì pé níbẹ̀rẹ̀ mo sọ wípé àwọn èso tó ti wà nínú ọkàn ènìyàn nígbà tó ti wà nù bàbá rẹ̀ bàbá àtìyá rẹ̀ tó wà ń farahàn nígbà tó dàgbà ó ní àwọn nǹkan wọ̀nyí tá à ń ṣàlàyé ní ọ̀kọ̀ọ̀kan yìí ajá ó dúró fún ẹ̀mí àgbèrè mo sọ lẹ́ẹ̀kan bí ẹ̀mí àìmọ́ yìí ẹ̀mí ẹ̀mí àìmọ́ èrò àìmọ́ yìí tó bá ti fìdí múlẹ̀ lọ kéèyàn ó máa ń sọ ìfẹ́kùfẹ́ ṣíṣe ìfẹ́kùfẹ́ ó máa ń sọ di bárakú tó yẹ pé èèyàn ó ròyìn pé nǹkan re lòun ń ṣe àti pé tí gbogbo ayé ń ṣe nìyẹn tó lọ ń dá àwọn fún nìyẹn kó wọn máa ṣe lọ ntí ntí wọ́n máa rò nítorí pé ó ti di bárakú so ìwà ìbálòpọ̀ ìríra yìí ó sì jẹ́ nǹkan tí ó burú níwájú ọlọ́run tí ọlọ́run kórìíra torí pé ìdí ẹ̀tọ́ ọlọ́run fi dá láti pilẹ̀ṣẹ̀ kọ́ nìyẹn. now nínú àwọn ìwà ìbálòpọ̀ ríra níbẹ̀ láti máa ń rí àwọn tí wọ́n ń wo àwòrán oníhòòhò táwọn yẹn lóyìnbó ń pè ní pornography then àwọn tá máa ń ṣe àgbèrè ìyẹn fornication àwọn tí wọ́n máa ń bá ọkùnrin tí ń bọ́kùnrin ṣe tí wọ́n ń pè ní homosexuality àtàbí obìnrin tí ń bá obìnrin ṣe tí wọ́n ń pè ní lesbianism àtà ìbálòpọ̀ yìí ìbálòpọ̀ rírà yìí òun náà ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ́ bá ẹranko lò tí wọ́n ń pè ní bestiality then ṣíṣe iṣẹ́ aṣẹ́wó ti sọ di ṣíṣe iṣẹ́ aṣẹ́wó di òwò prostitution ẹ tàbí àwọn tó máa ń rèèpù àwọn èèyàn ẹ ìfipábánilòpọ̀ tàbí ọmọ ìyá sọmọ ìyá ọmọ bàbá sọmọ bàbá tí ń bá ara wọn lò táwọn olóyìnbó ń pè ní incest tàbí kíkó ìyàwó jọ tàbí kíkó ọkọ jọ gbogbo nǹkan wọ̀nyí kò rí kó bẹ́ẹ̀ ìpinnu Ọlọ́run kọ́ nìyẹn láti ìpilẹ̀ṣẹ̀ tá a bá dẹ̀ wo ìwé lẹ́fítíkù orí ìkọkàndínlógún sí orí ogún orí ìkejìdínlógún sí orí ogún ó ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́kọ̀ọ̀kan gbogbo àwọn ìwà ìbánilòpọ̀ ìríra tí mo sọ yẹn gbogbo ẹ̀ ló kún bẹ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé àwọn tí wọ́n bá mú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kan sọ wọ́n lókùúta pa nítorí pé wọ́n jẹ́ ìríra níwájú Ọlọ́run ohun tí àwòrán ajá tó dúró fún ní kúkúrú ó àwòrán ó ìbánilòpọ̀ tó lòdì sí ti ọlọ́run. ẹjẹ́ amẹ́yọ kan sí i torí àní lè parí àwọn ẹranko yẹn lénìí bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ la máa parí ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ asáré mẹ́yọ kan sí i. ẹ lẹ́yìn tí ajá ẹjẹ́ ń fi èyí kún tí èèyàn bá bára rẹ̀ nú ẹsẹ̀ àgbèrè àbí panṣágà tàbí oríṣiríṣi àwọn ìbálòpọ̀ gbogbo tó lòdì tàbí ìwà ìríra yìí níwájú ọlọ́run ọlọ́run ọlọ́run ti pèsè ọ̀nà àbáyọ jésù lọ́nà àbáyọ tó máa ń gbà yẹn kúrò nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti bára wọn nu irú ipò yẹn ní àwọn ọdún tó tó tó tó ti kọjá tí wọ́n dẹ̀ ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn tí jésù dẹ̀ gbà wọ́n táwọn náà dẹ̀ di ẹ̀dá tuntun so tó bá bára rẹ nu ipò yẹn kò tí ì pẹ́jù fún ọ toró ò tí ì kú tó bá fi kú nìkan ni ni ò ṣeé ṣe tó bá wá sọ́dọ̀ jésù yóò gbà ẹ̀ kúrò nínú ẹ̀ àwòrán àwòrán kẹta tó jẹ́ àwòrán ẹranko tó wà ní ọkàn òkùnkùn ọkùnrin yìí la ní ẹlẹ́dẹ̀ tó wáyé pa ní àǹfààní láti wò á rí i pé ẹlẹ́dẹ̀ kì í gbé ibi tí ó bá mọ́ ẹlẹ́dẹ̀ jẹ́ ẹran onídọ̀tí so ẹlẹ́dẹ̀ ó dúró fún gbogbo ń tà ń pè ní ìwà ọ̀bùn ìwà ẹ̀gbin ìwà ìjẹkújẹ ìtọ́wẹ́ pé èèyàn gan mọ̀ pé ìríra ni nǹkan yìí téèyàn bá rí torí pé kò sẹ́ni tó lè dúró nínú ẹrẹ̀ èèyàn sá kúrò nínú ẹrẹ̀ ni ṣùgbọ́n bí ẹlẹ́dẹ̀ bá bọ́ sínú ẹrẹ̀ òun ó bọ́ sínú ayé ń ti ẹ̀ nìyẹn tí ó mọ yí tí ó mọ yí tí ó mọ yí tí ó mọ yí lóòkè tí ó mọ yí lóòdì tí ẹ mọ̀ pé inú ẹranko ṣe kí ni o inú ẹ̀ dùn so ẹlẹ́dẹ̀ dúró fún ìwà ìríra tàbí ká tún fi èyí kún ó jẹ́ ìwà ọ̀jẹun àtọ̀kánjúà kò sí tí ẹlẹ́dẹ̀ ò lè jẹ ẹnu ẹlẹ́dẹ̀ iṣẹ́ kò ń dẹ̀ dúró yóò máa ṣe mọ̀ mọ̀ mọ̀ bó bí wọ́n ti ń fi ẹnu hú òkú adìẹ bẹ́ẹ̀ ni òní ó máa jẹ àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ ìkórira tó yẹ pé èèyàn gan èèyàn ò lè dúró sẹ́gbẹ̀ẹ́ ti ẹlẹ́dẹ̀ tó dúró fún òun nìyẹn so ẹlẹ́dẹ̀ jẹ́ ọ̀jẹun ó jẹ́ ẹ̀mí èrò àìmọ́ ẹ̀mí oníwà èrí ẹ̀mí tó jẹ́ ìríra síwájú olúwa ẹni tó bá ti fẹ́ràn oúnjẹ tó yẹ pé jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ni kó ti mọ̀ pé kó fura sára ẹ̀ ẹ̀mí ẹlẹ́dẹ̀ ló ń gbénú ẹ̀ o torí pé kò sí ẹni tí ó lè tẹ́ ọ̀kánjúà téèyàn bá jẹ́ ọ̀jẹun tó jẹ́ ọ̀kánjúà ní ti oúnjẹ èyàn ò lè tẹ́ èyàn ò lè tẹ́ èyàn ò lè tẹ́ ọ̀kánjúà lọ́rùn in fact ní gbogbo nǹkan ni téèyàn bá jẹ́ ọ̀kánjúà ẹ̀ lè tẹ́ ọ̀kánjúà lọ́rùn torí gbogbo nǹkan yóò ṣàfihàn fi kí nǹkan ṣàjẹ́ tóun ní gbogbo ní gbogbo ọ̀nà ni ẹlẹ́dẹ̀ náà ló ní ìwà ìwọ́ra ló ní wọ̀bìà òun la lè pè ní jẹ́ kó kú gbogbo ọtí mímu gbogbo oúnjẹ jíjẹ gbogbo sìgá mímu kíni ẹ̀ tiẹ̀ ó kọ́tọ̀ àkúrọ̀sọ ara wọn ẹ̀ńtà tún lè pè ní onídọ̀tí onídọ̀tí ẹ̀dá olóòórùn mo ní wọ́n sọ fáwọn ẹ̀ pé tó o bá sọ pọ́nmọ ọlọ́run ní ẹ́ tó o tọ́ ẹ pé ìgbésí ayé òórùn ló tún ń gbé tó tí o fi ìwà mímọ́ jọ ọlọ́run nípa ti ara àti nípa ti ẹ̀mí a jẹ́ pé kó o wo kó o yẹ ara rẹ wò torí pé níbi mímọ́ ni ọlọ́run ń gbé téèyàn bá sọ pé ọmọ ọlọ́run lòun tó ń gbé ìgbésí ayé ìdọ̀tí tẹ́ ẹ̀ lé wọnú ilé rẹ̀ kí inú yóò ti ẹ̀nu kẹ́ ẹ̀ tí ẹ̀ jókòó ẹ mọ̀ pé ẹlẹ́dẹ̀ ń ṣe kí ni o ẹ̀mí ẹlẹ́dẹ̀ ń jọba nínú ọkàn rẹ̀ ní tẹ́ bá wo lẹ́fítíkù orí kọkànlélógún ẹsẹ̀ kejì á rí àfiwé nǹkan tí mò ń sọ níbẹ̀ so ẹlẹ́dẹ̀ ohun tó dúró fún ó nìyẹn. ẹ̀yin èèyàn wa nílé nígbà tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá wa evangelist David Kunle Adesina wọ́n máa wà pẹ̀lú wa a tún máa tẹ̀síwájú dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé wọ́n ń jìjàkadì pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí tí wọ́n nílò ẹni tó lè gbàdúrà pẹ̀lú àwọn àbí láti bá wọn sọ̀rọ̀ ṣé ẹ lè fi nọ́mbà yín sílẹ̀ ṣé àǹfààní wà fáwọn èèyàn láti pè yín fúnrú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àǹfààní wà in fact nǹkan tí ọlọ́run iṣẹ́ ìrántí ọlọ́run gbélé tọ́lọ́run gbélé wa lọ́wọ́ gangan nìyẹn níbikíbi tí wọ́n bá ti pè wá láti wá kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ yìí. ibi mò ń lọ gan nìyẹn pé ẹlẹ́tún ń kọ́ àwọn olùkọ́ káwọn náà lè tún kọ́ ẹni lọ́fẹ̀ẹ́ dẹ̀ ni níbikíbi tó bá ti pè yín. anílé ìwé ìrere tá a ti máa ń kọ́ àwọn èèyàn àwọn èèyàn máa ń wá láti e, oríṣiríṣi àwọn ìjọ láti wá kọ́ ẹ̀kọ́ yẹn fún odidi e, ọ̀sẹ̀ kan Monday to Friday third week of every Eh, month la máa ń ṣe yẹn but chọ́ọ̀chì kọ̀ọ̀kan náà lè pè wá lọ́fẹ̀ẹ́ la máa wá ṣe fún wọn nígbà tá a bá dẹ̀ ṣe fún wọn táwọn tí ẹ bá fojú tí ẹ bá tiẹ̀ fojú rí ìyẹn ó ràn wọ́n lọ́wọ́ láti lè rí àwọn nǹkan tá à ń ṣàlàyé tí wọ́n lè rí wọ́n lè rí lójúkojú tó yẹ pé nípa bẹ́ẹ̀ ẹ̀ wọ́n lè fi ọkàn wọn fún Jésù tó ń gbani kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ pátápátá. mo fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ ẹ fi nọ́mbà yín sílẹ̀. ẹ nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. three three seven. three three seven. one one seven. one one seven. five eight. five eight lẹ́ǹkan sísà. zero eight zero. zero eight zero. three three seven. three three seven. one one seven. one one seven. five eight. five eight ṣé ẹ rántí bá a ṣe mọ́ra dádì ẹ ó dà pé ẹ wá gba tract lọ́fíìsì wa. mo sọ̀rọ̀ lórí rédíò pa fẹ́ lọ ṣèsọjí. So pa wá fẹ́ tẹ tract ẹ wá pè mí pé àwọn tracts wà ní ọ̀fẹ́ jẹ́ ń fún àwọn èèyàn náà láǹfààní Gospel Tracts Foundation ara ẹ̀ka ilé ibi iṣẹ́ ìránṣẹ́ wọn nìyẹn gbogbo tracts àwọn èdè tí ó wà ní ọ̀dọ̀ yín ti àwọn tracts ẹ̀ ti lè ó tó èdè bíi mélòó àwẹ a ní ní yorùbá a ní ní èdè òyìnbó a ní ní haúsá Ani ní ní yíbò a ní ní french. ọ̀fẹ́ dẹ̀ ni téèyàn bá ti débẹ̀. ọ̀fẹ́ ni. ọ̀fẹ́ ni wọ́n máa kó tract fún yẹn gbogbo ìsọjí tí mo bá ti ń lọ màá kọ̀ pé dáàdi à ń lọ síbi báyìí o wọ́n á ní ṣe ọ̀fẹ́ ni. Ah, ẹ bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ màá béèrè pé báwo lẹ ṣe ń finance ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń tú ẹ fi nọ́mbà yín lẹ̀ lẹ́ǹkan sí a lè tó fẹ́ gba tract nọ́mbà wo lọ́ lè láti ẹ̀fẹ̀ kó fún wọn láti pè wá tán bá fẹ́ mọ síbẹ̀ wà náà <laughs> zero eight zero. zero eight zero. three three seven. three three seven. one one seven. one one seven. five eight. five eight tí kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n má fi gbàlà rẹ dọ́là o kristi ń pè ẹgbọ́n tí bàbá sọ wọ́n ní òun nìkan náà ni ìrànlọ́wọ́ téèyàn nílò tó lè gba èèyàn nọ́mbà tèmi rèé ẹ lè fẹ́ pè mí zero eight zero three three two six eight eight four six. bàbá mi fi ẹ̀fọ́ wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ ẹ jẹ́ kí n fa ogun ẹ̀ lé bàbá lọ́wọ́ god bless you. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. wá sí bàbá mẹrẹkù sẹńtà níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. ní orúkọ jésù ti nazareti. in the name of jesus of nazareth. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. a dúpẹ́ fún ọwọ́ agbára àti ìyè rẹ nínú ayé wa. thank you for your hand of power and life in our lives. a dúpẹ́ ní ọwọ́ rẹ fún bí gbígbọ́ àti nípa gbígba ìbùkún rẹ nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń jáde nínú ẹ̀rọ yìí. We thank you Lord for hearing your word and receiving it with blessings through the message coming out from this medium. a sì nígbàgbọ́ àti ìdánilójú wípé nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá. We have this faith and assurance that by hearing faith comments nípa gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. and by hearing the word of God. bí ọ̀rọ̀ náà ṣe ń jáde wá sí etí ìgbọ́ àwọn èèyàn lónìí olúwa. as this word is coming out into the ears lives of our people today, O Lord. A fẹ́ kí o bùkún fún wa lọ́pọ̀lọpọ̀. We want you to bless us tremendously. Kó o sì ràn wá lọ́wọ́ láti máa gbé inú ọ̀rọ̀ náà. And help us to live in the world. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni a In Jesus Christ's name we pray. Ògo mà ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. Lónìí, Today, mò ń bá yín sọ̀rọ̀. I speak to you. Psalm one twenty six. From the book of Psalms psalm one hundred and twenty-six. mo sì mọ̀ pé nínú ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí. and I believe through the message we shall hear today. olúwa yóò fún wa ní agbára láti gbé inú ọ̀rọ̀ náà. the Lord will strengthen us to live inside the world. ọlọ́run yóò fún wa ní agbára láti ṣe ohun tí ọ̀rọ̀ náà wí. God will give us the power and enablement to live according to the word. ọlọ́run yóò pa ọ lẹ́rìn. the Lord will make you to laugh. ọlọ́run tí ó máa ń pani lẹ́rìn. the love that makes people people to laugh. tí ó sì mọ ọ̀nà tí ó fi ń pani lẹ́rìn. and knows the way through which he excites people. yóò pa ọ lẹ́rìn ayọ̀. the law will give you a laughter of joy. ọ̀rọ̀ rẹ yóò sì já sọpẹ́ ní orúkọ Jésù. and your matter will end in praise and thanksgiving in the name of Jesus. Amen. amen. ìwọ tí mo gbàdúrà fún yìí mo fẹ́ kó o ṣe àmín. you that have prayed for I want you to respond with a loud amen. ibi tí a ti rí ọ̀rọ̀ àyọkà yìí jáde jáde. where we have taken this text out. nínú psalm one twenty six in psalm one hundred and twenty-six. òun náà ni ẹsẹ̀ ìkarùn-ún àti ẹsẹ̀ ìkẹfà. is verses five and six. ẹsẹ̀ ìkarùn-ún wípé. verse five says. àwọn ẹni tí ń fi ẹkún fúrúgbìn yóò fi ayọ̀ ká. they that sow in tears shall reap in joy. ẹsẹ̀ kẹfà wípé ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò ru ìtì tirẹ̀. verse six says he that goeth forth and weepeth bearing precious seed shall doubtless come again with rejoicing bringing his sheaves. òfin ìkórè jẹ́ òfin tí ó kó gbogbo ènìyàn pọ̀. the law of harvest is a law that embraces everybody ó sì kó gbogbo ayé já. and it goes round the whole world. gbogbo ènìyàn pátápátá ni ọ̀rọ̀ yìí fi ọwọ́ kàn láì yọ ẹnikẹ́ni sílẹ̀ rárá. every human being on the face of the earth are involved without exception. galatia orí kẹfà ẹsẹ̀ keje wípé. galatians chapter six verse seven says. kí a má ṣe tàn yín jẹ a kò lè gan ọlọ́run nítorí ohunkóhun tí ènìyàn bá forúgbìn òun ni yóò sì ká. Galatians chapter six verse seven says be not deceived God is not mocked for whatsoever a man that shall he also reap. ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ òtítọ́. this is a word of truth. yálà o jẹ́ aláwọ̀ funfun ni. either you are a white man. tàbí o jẹ́ dúdú or you are a black. tàbí o jẹ́ onígbàgbọ́. or you are a believer. tàbí mùsùlùmí. or even a muslim. tàbí ẹni tí kò tilẹ̀ gba ọlọ́run gbọ́ rárá. or even an atheist who doesn't believe in God. ìfúnrúgbìn ṣe pàtàkì sowing is important. gbìn kí o sì ká. sow and reap. ìyẹn ni pé ohunkóhun tí èèyàn bá fúrúgbìn ni yóò ká. which means whatsoever you sow you shall reap. ṣùgbọ́n ṣá o but irú ilẹ̀ tí o bá gbin irúgbìn sí ló máa sọ irú ìkórè tó máa ká. but the kind of soil you sow the seed on is going to determine the kind of harvest you will reap. bí ilẹ̀ tí o gbèrúgbìn sí tó bá dára. if you sow on a very fine soil. ènìyàn kórè tí ó dára. then you will reap a very good harvest. bí ilẹ̀ tí o gbèrúgbìn sí kò bá dára ìkórè tí kò dára ló máa ká. and if the soil on which you sow the seed is not good, then you will reap a bad harvest. Fún àpẹẹrẹ. For instance. Àgbẹ̀ mìíràn máa ń kórè tí ó pọ̀ yanturu. Some farmers do a lot of harvest. àgbẹ̀ mìíràn sì máa ń kórè tí kò pọ̀ rárá. and some farmers do reap a little amount of harvest. kí ló ń fa èyí. what is the reason for this. bí èso irúgbìn tí o gbìn bá ṣe pọ̀ tó àti ilẹ̀ tí o gbin irúgbìn sí bá dára sí náà ló ṣe máa ká èso rẹ̀. the reason is the kind of seeds you sow how many they are will determine the kind of harvest you will reap either good or bad and in numbers too. bí èso irúgbìn tí o gbìn bá ṣe pọ̀ tó. the more the kind of seed are in which you have sown. àti ilẹ̀ tí o gbèrúgbìn sí bá ti dára sí. and the kind of soil how good it is the soil is that you have sown into. náà ló ṣe máa ká èso rẹ̀. is going to determine the kind of harvest you will reap ìkejì kọ́rìntì orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà wípé. second corinthians chapter nine verse six says. ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhún kíhún ni yóò kà ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ púpọ̀ ni yóò kà. second corinthians chapter nine verse six says. for this i say he which soweth sparingly shall reap also sparingly and he which soweth bountifully shall reap also bountifully. Ọlọ́run kò fẹ́ kí àwọn kan ní káwọn kan má ní. God do not want some people to have enough and for others not to have. Ó fẹ́ kí a ní ànító àti àníṣẹ́kù bíi ti Esau àti Jacob. God wants us to have enough and even surplus like Esau and Jacob. Nípa fífi omijé fúrúgbìn. By sowing in tears. Kò sì sí ẹni tí ó bá fomijé fúrúgbìn tí kò ní fi ayọ̀ ká. And there is no one that will sow in tears without reaping with joy. yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. either physically or spiritually. ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni kò máa ṣírí bí ọlọ́run ti máa ń bùkún fún ni. a lot of people do not know the secret behind God's blessing in people's lives. tí èèyàn fi ń di ẹni tó ní ànító àti àníṣẹ́kù to the extent that such a fellow will have enough and even a lot of surplus. ọ̀pọ̀ nínú àwọn ènìyàn many people ló máa sábà máa sọ wípé dádì ẹ gbàdúrà fún mi. many people do make this statement to servants of God man of God please pray for me. ṣùgbọ́n tí wọn ò mọ gbèsè tó yẹ kí wọ́n gbé tí àdúrà wọn tó lè fi gbà. and these people do not know the exact step they ought to take for their prayers to be answered. ẹ jẹ́ ká wo ohun tí bíbélì wí nípa èyí. let's examine what the bible says concerning this issue. ìwé òwe eleven twenty four and twenty five ẹnìkan wà tí ń túká síbẹ̀ ó ń bí sí i ẹnìkan sì wà tí ó ń háwọ́ jù bí ó ti yẹ lọ ṣùgbọ́n kìkì sí àìní ni. the book of proverbs chapter eleven verses 24 and 25. There is that scattereth and yet increaseth, and there is that withholdeth more than its meat, but it tendeth to poverty. Verse 25 wípé. Verse 25 now say. Ọkàn ìṣoore ni a ó mú sanra, ẹni tó bomirin ni òun fún ara rẹ̀ ni a ó bomirin pẹ̀lú. Verse five says, The liberal soul shall be made fat, and he that watereth shall be watered also himself. ìkíni àwọn ọba orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ kẹrìndínlógún gbé bíbélì rẹ kó ka èyí fún ara rẹ. Read this at home. First King chapter seventeen from verse eight to sixteen. Ka eléyìí nígbà tí o bá gbọ́rọ̀ Ọlọ́run yìí tán. Read this passage after hearing this message. Kó lè yé ọ yékéyéké. So that you can understand it clearer. Ẹ jẹ́ ká wo obìnrin ará Sarifati. Let us observe the woman of Sarifat. Bíbélì pè obìnrin yìí ní opó. The Bible refers to this woman as a widow. Opó Sarifati. That's the widow of Sarifat. Ó bomi rin ìránṣẹ́ Ọlọ́run she watered the servant of God. àní ìránṣẹ́ ọlọ́run elijah. elijah. ó furúgbìn gbogbo oúnjẹ tí ó wà lọ́wọ́ rẹ̀ ó sì padà fayọ̀ ká. she sold all the food she had and she came back reaping everything with joy. ìkòkò ìyẹ̀fun rẹ̀ kò ṣòfò bẹ́ẹ̀ ni kó ló bó òróró rẹ̀ kò gbẹ títí di ọjọ́ tí olúwa rọ òjò sí orí ilẹ̀. vessel of her flour never dried up also the cruise of her oil never dried up until the Lord brought back the rain. Ìdí tí ayé ẹlòmíràn kò fi ní láárí. The reason why some people remain poor. Tí ayé ẹlòmíràn fi wà lójú kan náà. And their life remain the same in the same place. Tí ò sì yẹ kó wà lójú kan náà. Which ought not to be tí iṣẹ́ ẹlòmíràn fi wà lójú kan náà tí kò sì yẹ kó wà lójú kan náà. and some people's work remains stagnant and it ought not to be like that. tí kò tẹ̀síwájú tí ò sì yẹ kó mọ́ tẹ̀síwájú. there is no progress in his work and there should be progress. ó ní pé kò mọ bí a ti ṣe ń bomi rin olúwa. it's simply because he doesn't know how to water the work of God. kò mọ bí a ti ṣe ń nawọ́ sí ìránṣẹ́ ọlọ́run. he doesn't know how to extend the hand of hospitality and generosity to the servant of God. kò mọ bí a ṣe ń tọ́jú opó. the individual do not know how to take care of the widow. àti àwọn ọmọ aláìní bàbá. and the orphans. kí ni ìwé jacob orí twenty seven wí nípa èyí. what does james chapter one verse thirty-seven say concerning this ìsìn mímọ́ àti aláìléèrí níwájú ọlọ́run àti bàbá ni èyí láti máa bójútó àwọn aláìní bàbá àti àwọn opó nínú ìpọ́njú wọn aláti pa ara rẹ̀ mọ́ láì lábà wọn kúrò nínú ayé. James chapter one verse twenty-seven pure religion and undefiled before God and the Father is this to visit the fatherless and widows in their affliction and to keep himself unspotted from the world. ẹ jẹ́ kí a wo ohun tí matthew ten forty two sọ nípa yìí bákan náà. let's observe what the gospel of matthew chapter ten verse forty-two says about this also. ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn lóòótọ́ ni mo wí fún yín kí ó pàdánù èrè rẹ̀. gospel of matthew chapter ten verse forty-two says again and whosoever shall give to drink unto one of these little ones a cup of cold water, only in the name of a disciple. Verily I say unto you, he shall in no wise lose his reward. bó bá ń fẹ́ kí ayé rẹ̀ ó tẹ̀síwájú kó má wà lójú kan náà kí àdúrà rẹ̀ tó ń gbà ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa. If you want your life to continue to progress without remaining stagnant and be accepted before God. o ní láti jẹ́ ẹni tí ń fúnrúgbìn tí ó ń lawọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ tó sì ń fi fún àwọn ènìyàn mímọ́ àwọn èèyàn ọlọ́run pẹ̀lú. Then you must be a generous giver, an open-handed somebody who gives out to people, the needy ones and the servants of God especially. Ọlọ́run Ísírẹ́lì àdúpẹ́ ní ọwọ́ rẹ̀. God of Israel we thank you Lord. Fún àwọn ọ̀rọ̀ tí kì í díbàjẹ́ tí ó jáde lónìí for these incorruptible messages that comes out today. fún kèké àwọn tí bá gbọ́ràn sí àṣẹ yìí. for only those who will be obedient to this message. ọlọ́run ṣetán. God is ready. láti mú ayé wọn tẹ̀síwájú. to move their life forward. ọlọ́run sì fẹ́ kí wọ́n gbìn kí wọ́n sì máa ká èso lọ́pọ̀lọpọ̀. and the lord want them to sow and reap bountifully. agbára láti máa gbìn. the power to sow. agbára láti máa ká. and the power to reap. agbára ìfifúnni the power of giving out. ẹ̀mí ìṣoore. the spirit of giving. ẹ̀mí mímú iṣẹ́ olúwa tẹ̀síwájú nípa ohun ìní yín. the spirit of making the work of God to progress by your substance. kó bà lè yín. may abide in you. láti òní lọ. as from today. kó dẹni ìbùkún lọ́pọ̀lọpọ̀. and be a blessed one indeed. góò fún ọlọ́run lókè ọ̀run glory be to God in the highest. mo gbàdúrà fún iléeṣẹ́ fresh fm. I pray for this station fresh fm. ní orúkọ jésù. that in the name of Jesus. iléeṣẹ́ yìí kó máa sèso lọ́pọ̀lọpọ̀. May this station continue to sow bountifully. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Ẹ pè mí sí nọ́mbà yìí. Call the servant of God on this number. zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni wòlíì.